níbo ló gbà wọlé. àwọn pípì yẹn ti di amájẹ́ni wọ́n dẹ̀ máa sọ jígà létí wọn. ṣé o fẹ́ kú àbí ah, o fẹ́. èmi náà mọ̀ kọ́ máa kí ni máìkì rúbá rárá lọ ṣe kinní yẹn fún straight. jáde dẹ́gbẹ́ fún ọ a sọ fún ọ wípé àwọn tó ní náà wá gbà ọ. mo ń gbá lóru ọjọ́ tó ń perí mi ni mi ò dẹ̀ torí ẹ̀ mi ò dẹ̀ bá jà mo kàn fa lọ́lọ́run lọ́wọ́ ni mi ò mú lọ you trying to sell me out? same tag tó fi síbẹ̀ búkì west you know. yẹn náà òun náà ló wà No, bọ́dí ọmọ mi now àdàmú tẹ fi síbẹ̀ kí ayé ìdààmú ti bá dààmú. wàlá you know the place. what. no ń bí kí ló ṣẹlẹ̀ wọ́n ní pẹ̀lú tẹ̀sán kanada kẹ́sẹ̀ mẹ́kẹ́lẹ́ sàdàkì nìkan ló sọ why you dey look me like that. mo dé láti wá pa ẹ ni. you see me before. ìbọn délé lọ́wọ́ ẹ̀ èmi bọ̀ sùn bọ̀ ń sùn ló nàbọ̀ sí wá èèyàn kì í ṣe bẹ́ẹ̀ sólóore èèyàn má fojú olóore kún kí o ó wá important tó máa yọ́ ọ́lẹ̀ fún ẹ. and you are under arrest. Ahora sí que.